adédire ló kọ tèmi adéyè ló kọ baba ńlá baba tó lọmọ èmi ni yẹrù ọkẹ ọlọfà àmọjọ ọlálọmí ọmọ abisujú kọ lórí ètò lẹni ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ tó jẹ́ pé látẹ̀yìnwá baba níka wò ó láti orí baba wa alhaji sheu shagari ni owó oṣù yìí ló ti bẹ̀rẹ̀ ẹ̀yìn one hundred and fifty naira péré iná sì fi sí ngbà náà lọ́hùn ẹ̀yìn bẹ́ẹ̀ ni tó jẹ́ pé lẹ́yìn wọn oríṣiríṣi ààrẹ ti dé tó jẹ́ pé àwọn náà gbé wọ́n fowó kún wọ́n fowó kún ààrẹ tó dé baba abdulsalam abubakar wọ́n gbé lọ ẹgbẹ̀rún mẹ́ta ẹ̀yìn bàbá olúṣẹ́gun ọbásanjọ́ ẹgbẹ̀rún márùn-ún ńgbòya wọ́n tún gbé lọ sókè díẹ̀ sí i Goodluck Jonathan gbé lọ sí ẹgbẹ̀rún mẹ́sàn-án bẹ́ẹ̀ ni kó tó di pé àwọn náà gbé dé ẹgbẹ̀rún méjìdínlógún eighteen thousand naira ṣùgbọ́n ní báyìí o ẹgbẹ́ òṣìṣẹ́ lépo tí wọ́n ṣe gàárì tí wọ́n ṣe ìrẹsì tí wọ́n ṣe kódà omi gan wọ́n sí i torí pé owó náà tà ń san gan wọ́n ṣe àwọn ń béèrè fún ẹ̀kúnwó oṣù nígbà tí àwọn nǹkan wọ̀nyí náà tí ó ti lọ sí òkè torí ẹ̀rọ afinika gbé yẹ̀wò lórí ètò lẹ́ni pé ibo gan là ń lọ kí ló yẹ kí ìjọba ṣe pẹ̀lú òṣìṣẹ́ pẹ̀lú bóyá jẹ́ pé ibi tá a dé dúró ìbáyìí lóòótọ́ wọ́n ti jọ forí okò ó wọ́n fi sọ̀ ọdún wípé ó dá o à á gbà iye báyìí o ẹ fún wa ní iye báyìí ẹgbẹ̀rún ọgbọ̀n lọ́nà ọgbọ̀n làwọn òṣìṣẹ́ béèrè fún báyìí bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ni ó dá o bí ẹgbẹ̀rún márùndínlọ́gbọ̀n tàbí wọ́n jẹ́ pé ẹgbẹ̀rún ọgbọ̀n yìí náà ni ṣùgbọ́n ẹ ṣe sùúrù pẹ̀lú wa lórí ètò lẹ́nu mo lálejò tájọ mọ́ yànnàná tájọ mọ́ fọ̀rọ̀ jomi tòrọ̀ lórí pé bó gangan ibo ni kí wọ́n gbé kà kí ló lè jẹ́ kí orílẹ̀-èdè tẹ̀síwájú torí pé tá a bá ń wò ó àwọn olóṣèlú yìí kì í ṣe eighteen thousand làwọn ń gbà ó lówó oṣù mílíọ̀nù mílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù ń la wọn ṣe náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbà kan tó kúrò lórí ìjọba ẹ bàbá ní ẹ̀wò ẹlòmíì ti wà lẹ́nu iṣẹ́ fún ọgbọ̀n ọdún bí kánsẹ́lọ̀ bá wọlé láàrin ọdún mẹ́rin tó fẹ́ẹ́ fi ṣèjọba owó oṣù tí ó mọ̀ ọ́n gbà yóò ju ti permanent secretary míì lọ yóò ju ti director míì lọ yóò ju ti principal iléèwé lọ bó gangan la ṣe ní láti ṣe àtúntò gbogbo ẹ̀ tí ó fi dá tá àlejò mi lórí ètò lẹ́ni lámẹ́ẹ̀tún àwùjọ ni wọ́n ajàfẹ́tọ̀ ọmọnìyàn náà mo lè pè wọ́n bẹ́ẹ̀ torí pé bí ó ṣe dá fèmí àtẹ̀yìn náà máa ń sọ̀rọ̀ lé lórí bàbá wa ọ̀gbẹ́ni abdulhakeem òtúbẹ̀là àwọn làlejò mi lórí ètò Ojúmọ́ Ire tó ń sọ̀rọ̀ nípa òṣèlú àtọ̀rọ̀ tó ń lọ fún tòní bàbá wa mo kí yìí o ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò wẹ̀sọ́ o o ṣe o àmàjúṣe rẹ o àmì àṣẹ o pé ṣe sọ o àmì àṣẹ wa èrè o máa sọ kan máa fi sọ kan mo rí ra kan gé pé màá sọ o àmì àṣẹ o wọn fọ o pé màá tẹsẹ̀ mọ́lẹ̀ o àmì àṣẹ o ìbírí lẹgbẹ mi yọ ìmọ̀ rẹ níbẹ̀ o àṣẹ àṣẹ wa àṣẹ wa àṣẹ ṣe o ẹṣẹ bá ń káwọn ara lé dáadáa. ẹ máa kú lè ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa àtẹ̀yìntàjọ jẹ́ déédéé a máa júṣe fún wa o ọ̀rọ̀ ìlú wa yìí gbogbo bá ṣe ń gbàládùra táwọn kan ń rúbọ táwọn ti bàbá wa ní tìṣẹ̀dá ẹ bá fín ẹ bá gbà ẹyẹ àgbègbò agbèlọ́sọ́dọ̀ olódùmarè. àmì àṣẹ o. bó bá dọ̀hún ọlọ́run á fàṣẹ sí. àmì àṣẹ. ìlú yà á dùn. àmì o. á rọ̀ wá lọ́rùn. àmì o. á tù wá lára. àmì. gbogbo adìlá máa jẹ̀bá dẹ̀ nígbà tó bá dé. àmì àmì àṣẹ. ẹ ṣeun gan bàbá wa ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ ni bàbá ní ká wò ó ìjọba àpapọ̀ oríṣiríṣi ìgbésẹ̀ ni àwọn òṣìṣẹ́ fìgbà kan wọ́n yanṣẹ́ lódì wọ́n ní pé torí pé ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní wọ́n ṣe ń tó tó àti tó yẹ lórí pé èlò gangan náà fẹ́ mọ̀ fún àwọn èlò ní òṣẹ́kù ẹjẹ́ àwò báyìí ṣé tí ìjọba nínú èrò tìyín pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ṣó bójúmọ́. ṣe rí ọlọ́run tó dá òkè tó dá hmm. ilẹ̀ hmm. òun nìkan ló mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí hmm. kí nìdí ẹsẹ̀ mẹ́ta ìjọba fi dúró ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ wọ́n ní àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ìjọba ìbílẹ̀ ló máa ma ṣe hmm. àwọn iṣẹ́ kan wà ìjọba ìpínlẹ̀ ló máa ma ṣe wá pàjù lọ nípa ọ̀rọ̀ owó oṣù hmm. wọ́n láwọn òṣìṣẹ́ kan ìjọba ìbílẹ̀ ló máa sanwó wọn àwọn òṣìṣẹ́ kan ìjọba ìpínlẹ̀ àwọn òṣìṣẹ́ kan ìjọba àpapọ̀ ṣé rí gbogbo ẹ̀ nígbà tó wá yá gan wọ́n tún wá da gbogbo ẹ̀rù kò tẹ̀ wáyé wa mọ́ <laughs> ẹ̀yẹ wò ń sẹ̀yìn àwọn lóòótọ́ àtòdodo oye tí òṣìṣẹ́ máa òṣìṣẹ́ ń gbà lẹ́yìn ọgbọ̀n ọjọ́ tó bá hmm. ṣiṣẹ́ ẹgbẹ̀rún méjìdínlógún hmm. ṣé ìyẹn gan ṣé ó tọ́ ọmọ ọmọdé àná tó ń ṣe ìbílà ṣé ó tó jẹun ọ̀sẹ̀ kan àwa hmm. ń sọ ń sẹ́yìn pé àfẹ́ ìwà àjẹbánu ńlẹ̀ wa báwo ni ìwà àjẹbánu ò ṣe ní sí hmm. ẹlẹ́ẹ̀fẹ́sì lábúlé <laughs> balẹ̀ sí ń gbowó ta ọmọ ẹ̀ ń gbó ìyàwó ẹ̀ tó gogoro ọ̀nà tẹ́sí òfin ní sílámù lẹ́dà torí ọlọ́run èmi tẹ̀ tún wá wọn kankan ó dà pé wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ ìyànjẹ́ òbíǹde òbíǹde tọ́nà kọ ẹ̀kú òbí ń dé ilẹ̀ tí wọ́n á lọ fi yá owó tẹ́fẹ́ fi sin ọkọ ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run torí hmm, hmm, hmm. ọ̀nà. òun náà lọ fi dúró. òun náà lọ fi dúró pé wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi. ẹ̀yẹ wò ó sẹ́yìn àwọn tá à ń sọ yìí tó ń darí wa oye tí tó fi ń bọ́ ajá ilé wọn gan kò ń ṣe ẹgbẹ̀rún méjìdínlógún tá à ń sọ yìí. ká má ṣe wá sọ bọ́ńtẹ́ ṣe wá yẹn oúnjẹ tó ń jẹ aṣọ tó ń wọ̀ ilé tó ń gbé wọn sanwó ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn òṣìṣẹ́ tó ń ṣé owó ìtẹ̀ tó san owó oṣù kan ká má ṣàṣọ lójú kan hmm, hmm, hmm. ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ wọ́n ni pé kán bẹ̀rù ọlọ́run kán ṣe nǹkan bó ṣe tọ́ bó ṣe gbà àti bó ṣe yẹ ọ̀nà mẹ́ta ẹ̀ la máa gbà wọlé ẹ̀yẹ wò ń sẹ́yìn òṣìṣẹ́ sọ pé oye táwọn fẹ́ kí wọ́n san fún òṣìṣẹ́ ẹ̀tẹ̀ kò ń ṣe ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ni ó tẹ̀ tún jù ẹ lọ àmọ́ ìjọba sọ pé ìjọba sọ pé àwọn ò gba oye yẹn ń gbà gbé sókè gbé sílẹ̀ wọ́n láwọn gbọ́ yẹn wọ́n ní ẹgbẹ̀rún ogún twenty four thousand hmm. mẹ́rìnlélógún hmm. ẹgbẹ̀rún làwọn lè máa san gbà táwọn sọ yẹn làwọn ìpínlẹ̀ náà sọ pé ẹ wá tí gbọ́dọ̀ ń sọ yẹn lọ́dọ̀ àwa o gbogbo wa kọ́ la lè sanwó yìí hmm. bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá ṣe bápò ẹ̀ bá ṣe rí lọ́ọ́ máa ṣe sanwó sí ẹ̀yìn wá wò ń sẹ́yìn kí lè fẹ́ ká ṣe ń sẹ́yìn ọ̀nà àbáyọ dà wọ́n dẹ̀ mọ ọ̀nà àbáyọ torí wọ́n ní pé kọ́ngun kọ̀ọ̀kan kọ́ngun wọ́n ní akó warapa ó kọ̀ǹkùn hmm. sọ́lọ́hún jàwá kan lọ wọ́n dẹ̀ ní ìtẹ́lẹ̀ ìdí ẹni kò ní rí di ẹni tì hmm. gbogbo àwọn tá à ń sọ yìí wọ́n mọ àpò ìṣúná wọ́n mọ iye tó wà ń bẹ̀ wọ́n bá àwọn ṣe lè ṣe kó dẹnu kó tùbà ẹ̀yẹ wò lásán gbogbo àwọn ilé amòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan ká má Àbújá hmm. oye tán fi ń ṣe tán ń gbà tán fi ń ṣe tán fi ń ṣèlú ó jẹ́ káwa lè máa wò ó pé ọ̀rọ̀ òṣìṣẹ́ yìí kọ́ mu lókùnkúndùn tó bá ń san ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún hmm. fún òṣìṣẹ́ kọ̀ọ̀kan lu yìí a lè rí ojúmọ́ ti mọ́ ojúmọ́ ire.